tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àwọn Lárúbáwá tí a bá bí obìnrin mọ́sánjẹ́ ẹ̀ẹ́dógún náà bóyá mo fẹnu kan jẹ̀jọ́ àwọn máa lọ bómi ìgbẹ́ ni wọ́n ìdáàbò ṣíra áàdùn bílẹ̀ hàn sá tí a bá ní ẹ bẹ́ríkì ewu ẹ̀kọ́ ọmọ o àmọ́bìnrin ìyàwó rẹ̀ bí o bọ́lá wájú òhun muswaddan ojú rẹ̀ ọ̀pọ̀n wọ́n wọ kàdíìmù yọ ọmọ bínú yàtàwárà min al-qawmi min su'i ma bushira bihi yọ máa fojú pamọ́ torí ìró tí wọ́n fún bànújẹ́ pé kí wọ́n máa pè mí ní bàbá obìnrin yóò máa ronú pé ṣé yóò fọmọ yìí lẹ pẹ̀lú ìtìjú pé tọ́ ìtìjú tó lọ́n kó bá mi ni pé mo bómi o amúyẹ̀dú sòwò fi tura àbí yóò tiẹ̀ lọ́pọ̀ mọ́lẹ̀ pé o ẹ kánṣu ẹ̀ kí n má ní ìtìjú pé mi mo ẹ mọ́lẹ̀ ọlọ́ni aláṣà àmáyá wa Muhammad nígbà òun wá ń wá ń sọ pé ẹnikẹ́ni tọ́lọ́ máa ń ká nàlá wù sàlẹ́àfù bànẹ́ẹ̀tì ẹnikẹ́ni tọ́ba bímọ bìnrin mẹ́ta ó kò lọ́kàfa ó bí obìnrin mẹ́ta fasọ́bàrà ó wá ṣe sùúrù lórí àwọn obìnrin yẹn ó wá tọ́ wọn wọ́n wá dùn rí wọ́n wá dùn wò sẹ́yìn bẹ́ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ fún adekala Allahu li jannata bi rahmatihi ọlọ́run ni a mo fún ọ lómi mẹ́ta o sì tọ́jú ẹ̀ ìtí ìsìn fún ọ ni pé mo fàánù mi lé pabọ́ máa lọ àlìjẹ́nà mo fàánù mi lé pabọ́ sí máa lọ sí àlìjẹ́nà ṣé wọ́n sọ pé kéèyàn tọ́jú ọkùnrin mẹ́ta yóò wà àlìjẹ́nà ẹ ẹ sàìmọ̀ kó mi nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run níbi iṣẹ́ àlìjẹ́nà jọkùnrin lọ́nu làwọn tó gbẹ́sìn yé ẹ ẹ máa rí láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá ìsọwọ́ tí wọ́n fi ń dáwò bòbobìnrin wọn ọlágbàjọkùnrin lọ níjọ́ lẹ́rú mi haúsá ti ń káàkiri báwọn súnmi ká wọ́n ti ń káàkiri ọkùnrin lẹ́ẹ̀mọ́ rí tí ọmọ tẹ̀léran tí ọmọ daran ọkùnrin wọn lẹ́ẹ̀mọ́ rí tí ọmọ ṣe súnmi ká ọkùnrin wọn lẹ́ẹ̀mọ́ rí tí ọmọ ṣe gẹ̀tìmán ọkùnrin wọn rí tí ọmọ gbogbo ọ̀sẹ́ ẹ̀ ní robin haúsá bí bàbá rẹ̀ bá ti tálákà tó ẹ̀ ti tálákà tó yóò tí ọmọ tọ́jú ẹ̀ gba lọ́jà ajá kò ní í já Baba yìí ò lówó lọ́wọ́ súnmẹ́ka ni yóò wá da àwọn ọmọ yìí lọ́kùnrin síta pé ọ̀ya ẹ̀sà àlùmọ́njìrì lọ gbogbo àwọn ọmọ bíi ṣẹ́kínni wọ́n wà nulẹ̀ àlùmọ́njìrì tọmọkùnrin bá ṣe lọ tí bàbá náà gba bára tọ́lọ̀ gbàrú tọ́ba darí ta ni wọ́n bá wá fi tọ́jú lé toró kílẹ̀ àsì pé kóun tọ́jú wọn kí wọ́n rí bí wọ́n ti fẹ́ rí iṣẹ́ àlìjẹ́nà ni níjó ni wọ́n di iṣẹ́ àlìjẹ́nà níjọ́ta nàbì sọ̀rọ̀ yìí obìnrin tàlà nàbì pé sàbẹ̀ kan bá ní ya ìhìnà tá a ní tọ́ba wa jẹ́ méjì ńkọ́ ọ̀dọ̀ àkàlẹ́ méjì mo bá bí mo bá tọ́jú méjì ọ̀hún mo sì rí tọ́jú ọ̀dọ́ ọmọ àlìjáná ànábì ni bẹ́ẹ̀ ni wá hìnà tá a ní kódà kọ́ tọ́jú méjì náà kò rí tọ́jú ọwọ́ àlìjáná lárákùnrin kan pé ya Rasulullah wà wá àhìdá tọ́ba wa jẹ́ ọ̀kan ní ńkọ́ tí mo bí mọ̀mí nìkan sí mo ti tọ́jú ẹ̀ mo ti yẹ kí n tọ́jú ẹ̀ tó ṣe wà àlìjáná ànábì ni wà wá àhìdá ọ̀kan gbogbo ọwọ́ àlìjáná sẹ́mi ọ̀gbìn tún mẹ́ni kí bọ́ tọ́jú mẹ́wàá lọ́kùnrin àmọ́ ibi tí ọjà sì torí kọ̀ lẹ́rìí. àmọ́ tó o bá tọ́jú obìnrin ẹyọ kan bó ti yẹ kó o tọ́jú ẹ̀ tó o bá fi lè délé ọkọ tí ò ṣe sìnà tọkọ bá ń lé tójú obìnrin dáadáa ìwọ gan ti parí iṣẹ́ àlìjánná rẹ̀. sẹ́mi pẹ̀lú iyún nísìnyí bí ìgbà tọkùnrin ọ̀fẹ́ nítumọ̀ tó nǹkan ni àyà síbẹ̀ ń lónìí